you ta. òṣùwà má mi mú yàrá ni. wàhálà mi rọ kọjú kọjú. ibi nílé mi bọ̀ o. àwọn kàtà mọ́nàmọ́ná. mọ́nàmọ́ná bo mọ́nàmọ́ná tí a bá mana. ń sìn kó tó kú mi ò kàtà mọ́nàmọ́ná ó rarun òsì. Ah. tí o sì ẹ ẹ dákun kí ló dé tó ń wá mi wá bí kí ló dé kí ló ṣẹlẹ̀ gan-an. iṣẹ́ tí afẹ́rẹ́ yín fún náà la wá fún. dandan ni kẹ́ ẹ máa tẹ̀lé mi káàkiri ẹ máa sọ mi kiri ẹgbẹ́ ìyá ayé mi mi o. mo ti ní iye kíye mo máa fún ẹ. ẹ ṣe kankan mi ṣe kankan ẹ fi lọ́wọ́ lẹ́jàre. ọ jèlé o. iṣẹ́ wo sọmọ jẹ́jẹ́ fẹ́ gbé fún mi ni. síbẹ̀ wọn àjẹun tó máa ń rẹ́sẹ̀ káàkiri káàkiri kò jẹ́ tuntun sí wa ó jẹ ó lè jẹ́ owó ni wọ́n fẹ́ gbé wa o. ọ̀dà kò burú o iṣẹ́ kí ni o. ẹ mo máa fún yín ní hundred thousand naira. ṣé ń gbẹ́sẹ̀ hundred thousand kọ́ bó fún mi one million naira yìí ṣe. Ah, èmi ò ní di owó rẹ o èmi ò ní di owó rẹ rárá ni yóò jẹ mí. hundred thousand ìyá ń jẹ́ o àwọn jèlé o hundred thousand ah, owó ìkẹrẹ kọ́ gbọ́ díẹ̀ nínú ìyá rẹ̀. tẹ ọgbọ́n ìhàn owó jọ lọ́nù lọ ọ̀dà àkókò wọn ní abáyé ṣiṣẹ́ owó dà. tọ́míwá mo ti sìn ẹ́ débi tẹ́rù ti ní báyìí báyìí lópin ìgbà tí òṣùpá ti gbà láti ràn ẹ́ lọ́wọ́ jẹ́ kí èmi máa lọ báyìí a tún máa ríra. ó ṣe ó ó dìgbà. òkú òkú morocco yóò máa tẹ̀lé kí ni. owó owó yẹn màá sàn dájì tàbá ṣe tó máa fún yín dájì tó kù. ẹ wá gba mímọ mọ̀dáná kẹwàá àwọn òkú mọ̀ tó bá rí tí mẹ́tì kìdé wọn ló wọn fún mi dájì owó inú gbogbo ṣé wọn kà yẹ kó fún lówó lẹ. Ah, ìyá náà dà àkàkọ́ ah, lẹ́gùn kọ́wọ́ díẹ̀ tó lógún ológun ọ̀ gbà ó. dákun sọ màdẹ́sì bàgá àti ẹ̀sìn tó ti lọ gba balance tó kù tó ló bukú ni ó gbé kí gbàlájì ní ìsìnkí gbàlájì ní ìsìnkí. Ah, o ṣe ilé yóò sọ òkú aládé òní òkú aládé òní yóò sọ. ọ̀dà ọ̀dà báńkì ó dàjì níbẹ̀ lọ́ọ̀rẹ́. ọ̀yà ẹ tẹ̀lé mi ká lè wá lọ gbà. orí ti ẹ̀ ṣe pé báyìí náà èyàn ní kí n káró kí n wá gbowó o tún ní kí n mọ̀ lọ mọ́. ẹ sígbà tó wá dọ̀rọ̀ owó lo ìntàpìtẹ̀ fún mi mọ́ pé ó ní wá gbowó wàá mú fún lọ. ìntàpìtẹ̀ ah, yẹn ni mo fẹ́ ọ̀rọ̀ owó wúlà lọ rè gbà. nírẹ̀ nírẹ̀ àárọ̀ rẹ̀ tí mo tún yanjú ọ̀rọ̀ ẹ̀ nu à ń bọ̀ tààtà ní ìṣèwọ̀n wọnú lílọ sọ sáwọn ike gbogbo làwọn ti wọlé. sọ ti wọlé ni. ó ti wọlé. àìrọ ni o sọ fẹ́ máa fún wa ní gbódídí sọ ni. tí máa ṣe nìyẹn bẹ́ẹ̀ tó yóò jáde. irú oko dídí wò lè rè ẹyìn dúró síbi ni ó yẹ wọlé ẹ wọlé. ìjàgbọ́n jáde tọ́jú ojú àjàbó bó láti wọlé nígbà tá a bọ̀ tààtà tí wọ́n wọnú fẹ́ǹsì ọ̀gá wọn kọ́ wọn bá ti wà a lè fọwọ́lé àtúlélé gbogbo ìrìn àtàlọ́ ọmọ ilé fẹ́ ọ̀tà tí mo ti mọ lónìí. ẹni ìyá ni ó tó mú fẹ́ ọ̀tà bí rẹ́bí ah, bí adétọ̀ ah, ah, èso ẹ̀fọ́ kanagari ó mú fẹ́ ọ̀tà bí adétọ̀ ó sì fọ́nà tá a rí lónìí tọ́gbọ́n ó yá sọ̀kalẹ̀ mo. orí ẹ bàjẹ́ ni wọ́n sọ̀kalẹ̀ náà sẹ́bi gba méjì ni. ẹ kí n bẹ́lẹ̀ wọ́n lọ mojú ẹ tó bá bùkún jẹ́ kó. ìfẹ́ bàtọ̀ ọ̀tọ̀jájá tọ́jájá ni. kí ló fi yàtọ̀ jájá mi ò ní tó ń sọ àjẹnú kan ni. nígbà òun náà ò ní kú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ̀kalẹ̀ kọ́ ọmọ bá sọ̀rọ̀ náà. yóò bàbá méjì ni mi ò kó tó ń ìgbà ẹ jẹ́ bàbá ẹ̀sìn kàkínní mi ò mi bẹ́ẹ̀ ṣe ṣe ó bẹ̀rẹ̀ ni o. ó bẹ̀rẹ̀ ni ibi ò ṣe bẹ́ o. o ti panu bí o. níbo. wọ́n ń tọ́sẹ̀ làjẹ́gúnlẹ̀ wọ́n ń tọ́jú sẹ̀ wọ́n máa bá bẹ̀ tó kátẹ̀ gbowó ná. ẹ ẹ. ẹ bọ́ sí bíjà re. ibi ìsìn náà. ó rà á. ọ̀rẹ́ sójà re. a ẹ bọ́ sí bí ta ẹ̀jẹ̀ kẹrin tó mọ́ bí. ọ̀rẹ́ sùn náà fi wọ́n bọ́ bí wọ́n lè wọ́n fẹ́ẹ̀ pàṣẹ wọ́n. bọ́kùn alóbi. ẹ. bọ́kùn àkókò bó ṣe sùn lọ. èlò ló fẹ́ fún mi. òkò yé mi ó ṣe táì mo ti sọ pé gàgbà ojú rẹ̀ mo máa sọ̀rọ̀ òun pé tún dé táyì. ó dé táyì owó ilé àwọn àrí ọba ọba mi ní ajá lójú ọmọ rí ní. àkókò ilé máa ní pákéjì kẹ. àti wá dé ní sí agbapá àfọwọ́ rí ni. àsìkò ẹ̀rù ti wọlé pẹ̀lájí láìpẹ́ fẹ́ǹsì wọlé tẹ́mi wá fẹ́ bọ̀ bó o ti wọnú ilé gangan báyìí main door lẹ ti pa yìí. bèrè lọ́wọ́ dáadáa. láì ilé ẹja. báwo ni mo ṣe wọlé nínú ilé ọkọ mi. mo rò wípé o ní stẹ́ẹ̀kì náà. bá a dára ẹ̀ láàmú mo pé gbogbo wa tí n bá ti bẹ̀ pé mo ń bọ̀ mi mo ń realize pé wàá máa sáré bọ̀ láti ọ́fíìsì so mo yọ kí ìkan nínú mi àwọn bunch of kids ọwọ́ yìí mo fi sí abẹ́ flower vest ilẹ̀ ṣílẹ̀ So how was it then? Well, I'll tell you I'm yours. Not bad. Guess what? Hmm to get shown you. Nice meal. Yes, please. Ah. Báwo ni ibi iṣẹ́ rẹ̀? Ẹ jẹ́ ṣọ́. Of course now. Màá lọ wẹ̀ fún ẹ má wọrí. Ẹ wá bẹ́ẹ̀ kínní, ó yìí máa wà mẹ́. Ó yá, ẹ gbé sókè. Níbi ìkọ́kọ́rọ́ wà mẹ́. Ó yá bẹ́ẹ̀ kínní ìkọ́kọ́rọ́ wà mẹ́. Olúlá ṣe mọ́rí o. Ẹ ń gbà mọ́tò ọ̀dà lórí àpapọ̀lì mọ́tò ti dání kò ní láti gbogbo táyà. kò ní láti kankan mọ́. ọpọlọ yóò ti bọ. kó dẹ̀ ló dé táyà gan-an kò fi ìdí ìjà wò rárá. ọkọ̀rọ̀ rí. kídà. ẹ má bọ̀. ọmọ tí ń sọ. ilé bàbá ọmọ bẹ̀rẹ̀ ah, ah. wọlé wọlé. ọmọ tí Ah, òṣùpáṣùpá. alábílábí. òṣùpáṣùpá. owó dé o. Ah, òkú ìlàdé. òkú wọn láde ẹ̀yin àlàyé tẹ́ ẹ̀ sì fún ni ọ̀ bó ti débi dín lọ. àgbẹ̀dọ̀ ah, kò sọ̀rọ̀ àjọ ká tó lò àgbẹ̀dọ̀ bí nìyẹn. tí bá sì mọ yẹjú ẹgbẹ́ àbálò lórí. ó yẹjú kí ni. ọmọdé ìta tó pé bá tún bẹ̀rẹ̀ tó bá tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ká tó dáwó padà kí lọ fẹ́ bá kù fà. bàbá ti wó báyìí lóye ìta oríire pé mo bá ti wó. owó la pè é. fẹ́ẹ́ sì àti ìgbẹ̀kùn ní aṣọ ojú Ah ah da bẹ́ẹ̀ jìnnà. nínú ìlú. nínú fifty. àwọn Alábí. ṣé wọ́n ń di ọ̀dẹ́ àjọ máa pín bákan náà. àjọṣe ọ̀gá nàkà wọn ṣọ́ọ̀bù ṣe ibi tó ń bì ní ìṣòro ẹ̀yà lọ ẹ̀yà lọ ẹ̀yà lọ. ṣé bámi lè kẹ̀kẹ́ kan bámi ó lọ bọ́lá dàdé bàtà sí gbogbo nínú ọ̀rọ̀ wúlò àṣọ yìí. Ah, ṣé bámi lè kẹ̀kẹ́ kan mọ iye tí ọmọ mi ti bó kù sọ̀rọ̀. sọ́ọ̀bù ẹ̀jẹ̀ ni. ọ̀rọ̀ ní ọdún kan ni ojú tó ti ta ọ̀rọ̀ owó tiẹ̀. ọ̀rọ̀ ayé kó tètè sí ọ̀rọ̀ wúlò àṣọ pẹ̀lú ó fẹ́ kẹ́ ìṣe ìfọ́fẹ́ sọ̀rọ̀. dáàbò dáàbò dáàbò dáàbò dáàbò. jẹ́ kí n kà lóyún pé sọ̀rọ̀ ìdìbò àbọ̀ lọ́mú. ìwọ náà bọ̀. Oṣù bọ̀ sí i. Oṣù pa! Oṣù pa! bàbá bàbá ló ló ti filẹ̀ fún mi. kí ló kí ló kí ló sọ kí ló sọ fà kàwé. ìrẹ̀lẹ̀ ni wọ́n sọ àwọn ọkọ̀ fún mi lọ. káàlọ́ káàlọ́ ìrẹ̀lẹ̀ wò ni. àmì sí tẹlifọ̀n sọ́kẹ́ ti máa gbogbo gbogbo gbà. o lè lẹnu mọ́ ẹ̀ o lè o sì mi lágbo. lọ ara mi. wà á mọ̀ nǹkan tó a lọ. ilẹ̀kùn ní sípò lẹ́yìn lọ́wọ́ àti mi lè mọ̀ ni. ọ̀nà. ọ̀nà. mo fẹ́ ti gbogbo kẹ̀kẹ́ lára tí adé lọ́wọ́ àánú aago. àlàbí olú. àlàbí olú àánú aago. níbi lọ́dún mọ́. gbogbo gbogbo sẹ́tì òsè tó tó tó tó tó ọdún tí a kọ́ láàrin ìlú wa ìlú wa ta ló fẹ́ bá mi. tábà palẹ̀ mọ́ gbogbo bẹ́ẹ̀ fi ń tó ṣe. bẹ́ẹ̀ ni mo kọ́ tó tà tó tà ó lè òsì. tó tà tó tà fún mi bókò ìṣòro fún ọkọ̀ kọ́lá máa ń gbọ́dọ̀ sí lórí bọ́dà ọ̀dọ́ fẹ́ mọ̀. ọmọ ìjọ ọdún ọjà rẹ yóò máa múlẹ̀ mọ́lẹ̀. inú òkú lè mú sí ẹ̀ máa ó important fún mi láti travel tí o bá ti má travel okay ṣùgbọ́n kí n dúró kí n bẹ̀rẹ̀ discuss nítorí ó ṣe pàtàkì tí mo bá dé àmásùn. gòkè. Okay tó bá jẹ́ pé ọ̀rọ̀ sọ mi wá ló wá láti wá bá mi sọ mi ò tiẹ̀ fẹ́ kó lọ síbẹ̀ rárá rárá because mi ò rẹ́dì láti gbọ́ mo ti pinnu láti gbé ọ̀rọ̀ tọ̀ mi wá kúrò ní ẹ̀mí mi completely so mo fẹ́ gbọ́ ọ̀dọ̀. now I understand ẹ kò ṣe jù bẹ́ẹ̀ lọ mo this time around uh, this discussion is highly and very very important okay ṣe eh, ẹ eh, eh, a máa okay a máa sọ jẹ́ kí èmi náà máa lọ okay torí mo ní fly láti catch okay all right. hello. má lọ ṣe wà lẹ́nu ẹ̀ o àgbọn ẹni ní èso wa ṣáà wà ń bẹ̀ kò sí nǹkan kan a dúró kí nǹkan ṣẹlẹ̀ ṣá àmọ́ pé kò sẹ́ni tó lè bọ́ náà jà. ẹ káàsán ṣe é pọpẹ. kí lèèyàn fẹ́ ṣe ọmọ máa náà ni. báwo ni ṣé kò sí problem. ṣé tó ń wà àtòfiṣẹ́ náà ni àtòfiṣẹ́ ogun láti ṣe fún un ọ̀rẹ́ tó ti débi kò rí gòsùlò rárá ń o mọ kó tó ṣẹlẹ̀ jẹ́ kí n fi ẹ létà mo ní àwọn àlejò kan bí ẹ má wọ̀ ni màá pè ẹ́ ṣe. ẹ ah, ẹ àtàn ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ àwa rí yín ni o bẹ́ẹ̀ ni a ah, kò sí nǹkan kan ọ̀rọ̀ pàtàkì kan la wá rí yín ọkọ àfẹ́sọ́nà yín tó kú òun náà rán wa sí pé ká sọ àwọn kankan fún yín kó lè yé yín dáadáa. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sẹ́yìn méjèèjì gbádùn ṣá. à á gbádùn dáadáa ó dà ó lè wá pé ọkọ àtọ́nà yẹn tó kú lọ sáré tó kọjá lọ nígbà tẹ bẹ́ẹ̀ sì gbéyàwó ló wá rán àwa sí i pé káwa rí káwa sọ àwọn kankan ọ̀yẹ́ tó sábà mọ́. ó dàbí ó dàbí ilé ẹ̀jẹ̀ ti ta sí i lọ́pọ̀lọ́ báwo lẹ ṣe ráyè wọnú bí. ta ló ṣe ọ̀rẹ́ mi tẹ́ ń wọ́n sọ̀rọ̀ ó máa ń bókun sọ̀rọ̀ òkú máa ń bá sọ̀rọ̀ òkú dẹ̀ máa ń ránṣẹ́ kò síbi tó kùnà tí ò ń lọ tó ẹgbọ́n nǹkan tó fẹ́ sọ ọkọ yín tó yẹ ká jọ sí wedding last week tí wọ́n kú àwọn ni wọ́n rán sí ní pé kẹ́ ẹ lè kọ́kàn yín lè balẹ̀. mo ti mọ̀ pé ìgbálẹ̀ ni ọkọ wèrè máa ń wá gbálẹ̀ fún mi. ẹ wá ẹ wá ẹ wá màdà ah, ah. ẹ wá ẹ ṣe sùúrù ẹ má bu èmi o ṣé ẹ fẹ́ ṣe wùmí agbókùn sọ̀rọ̀ ni òkú sì máa ń rán mi iṣẹ́ mo máa ń jíṣẹ́ wọn ṣùgbọ́n kò sí tí wọ́n rán mi tẹ́mi lọ ọ̀run nìkan wọn ò rán mi kí n lọ ọlọ́run sì jẹ́ lẹ́yìn kí wọ́n ṣe fún yín báyìí ọkọ yín ní jọ gbogbo tó ṣẹlẹ̀ nígbà kú yóò ti mọ bí ẹ̀yìn gan nínú yóò rẹ̀ dọ̀sí ó wá ní káwọ́ wá ṣàlàyé fún yín pé kí inú yín yóò yọ sí òun bí bẹ́ẹ̀ kọ́ bí inú yóò bá ti yọ ọkọ yín kò rí ọkọ̀ rọrùn wọn kàn rìn kì í rìn kì í fẹ́ńdọ̀ ni kọ́ wá lè dé pé òun náà lè sín sinmi ó lè sun re ló ní àwọn apẹ́ka wá jíṣẹ́ fún yín. a ah, ah, tiẹ̀ lè sùn díẹ̀. ok ẹ ṣe gbọ́ ọ mo ti gbọ́ ọ ẹ ṣe mo ti gbọ́ nǹkan tẹ sọ ni. ẹ àti ìjíṣẹ́ gangan fún yín bọ́ ìtẹ̀fẹ́ jíṣẹ́ ni ìdí ìjíṣẹ́ gangan. ẹ wo ẹ̀yin méjèèjì tí ẹ bá kó sí orí kẹ kẹ kó sí orí kẹ jáde nínú compound mi sísìn máa gbé ọlọ́pàá sẹ́yìn méjèèjì kí ló ṣe yín ná ta ló ṣí gate fún yín ta ló ṣí gate Awólọ́wọ̀ Awólọ́wọ̀ aràn mi ẹ̀sán wọn rí lórí ọ̀rọ̀ lọ́rọ̀. àjọ ah, Awólọ́wọ̀. ẹ jọ ṣé ọgbà ọlọ́pàá nìyẹn. Hello. jọ jọ máa ń lọ bá ń bá sọ̀rọ̀ eh, jọ. ẹ mo ní àwọn wèrè méjì kan níbi bàìlì ẹ jẹ wọn bá mi tọ ẹ jọ ẹ má bọ ah. ẹ yóò lo ṣì burúkú yìí. Ah. ta ló ṣí gẹ̀ẹ́tì fún wọn. kò sí ẹ̀ tí ọ̀nà táwọn fún wa náà yóò tẹ̀ kí n bá mọ̀ èmi lẹ́rọ̀ bẹ́ẹ̀ náà ẹ lè wá lọ fún wa náà ìkú ẹ̀yọ̀

mo fẹ́ lọ lórí ni ìbò tó ti mú mi. òòrí ò lè wáyàn tọ́nà lórí. iṣẹ́ ìgbésẹ̀ ni mo fẹ́ wọ̀. àwọn olórí wèrè káàkiri o. ẹ sì lè lọ ẹ Òṣùpá ẹ ti jẹsẹ ti mọ ọ̀ràn yìí. dákun iṣẹ́ ìwé wo lọ́nà mi kan tó jẹ gbádùn. kí ni gbogbo wàhálà tó kó wa sí báyìí nìkan náà wèé tó sì fàánà rè. sọ́tún ti dé ni. n kéde bàbá rẹ mọ̀ n bá sọ̀rọ̀. bàbá mi. nínú mi tó gbóná ti dé. wà á tó kú okú tiẹ̀ lè jà yóò sì mọ kó fẹ́ ti kalẹ̀ okú rẹ̀ yóò kú jakisa yóò sì mọ kó fẹ́ jà máa já eh, kí ló fẹ́ ká ṣe tá àti ṣe eh, ẹni tó ń sọ ẹ̀ ṣé ká rọ ọ̀rọ̀ sí létí ni ọ̀dà lọ mú àrọ wa ká fi àrọ sétí rẹ̀ ká máa rọ ọ̀rọ̀ sí kó lè gbọ́ tá à ń fẹ́ sọ. Eh? ọ̀dà kì í ṣe ẹ̀bi ẹ̀ ẹ̀ tí ń dàbí láàmú èmi ò tiẹ̀ wá ṣe kẹ̀kẹ́ mọ́ lókàlù kọ́ máa lọ́ọ́ lọ rẹ̀ báyìí. kí ló kù sọ̀rọ̀ ló fẹ́ bẹ jà. ẹ wo ẹ wo ṣẹ́rí ọ̀nà wàrà tún lè gbégbà Aisha tàbá débẹ̀ tàbá sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún o lè bá mi ṣàlàyé ẹ̀ fún tara mọ́pẹ́. ẹ dúró kí ni màá ṣe ọ náà ká tó mọ lọ́sọ̀dọ̀ rẹ̀ rẹ̀ ká ló fẹ́ fọ ọlọ́pàá ṣé nígbà tí òun gangan tó bá tún fi ọlọ́pàá wa kó wa ń bẹ̀ tí ẹ ká kọ́ òfìsí alọ́ tí ẹ kó agbága ká tó mọ̀ pé abọ́sọ̀rọ̀ ọlọ́pàá à kí ni wàhálà báyìí gan-an à. Hmm, òṣùpá mo mọ̀ padà máa ṣe máa fi kún owó tí mo fẹ́ fún ẹ máa fi kún. owó iná ni owó iná ni tó bá dákú owó báyìí arúgbó sí balẹ̀ wọ̀ọ́ owó iná ni ó lóun fẹ́ẹ́ fẹ́ lówó àmì ò mọ̀ mi ò ní ìdíwọ́ nǹkan mọ́. èmi ò ní o fowó náà oníkó fowó náà èmi ò ní o màá dájẹ́ sẹ́ẹ̀ jẹ́ o. ẹ ṣé a lè máa lọ sí. kì í rẹ̀ wọ ni ká tó máa lọ ní lọ mọ ọmọ lọ sápàtì mẹjọ ẹkọ lọ rèé sinmi lọ rẹ sinmi ah ebi ẹni tó kù bá kú èmi hàn sinmi ni ìwọ gbé ajé ẹ tó ní ẹni ti kú ní ìwọ fẹ́ sinmi ni ah wàhálà o wàhálà ẹkọ o bọba dọlà àmọ yẹn ọgbọ́n tó sá lọ kórun àrùn bí àwọn. Uh, ẹ̀rọ pẹ́ o ọ̀pẹ ló máa já sí. ẹ̀rọ pẹ́ o ọ̀pẹ ló máa já sí. ẹ̀rọ pẹ́ o. wá bí wá bí bẹ̀ níbo lọ wà fún mi má yẹra fún mi wà dúró síbí báyìí nǹkan bẹ̀rẹ̀ o dúró síbí báyìí láti àárọ̀ dalẹ́ ni o gbọ́dọ̀ kóńbi owó iṣẹ́ tó fẹ́ jẹ mu fún ẹ tó ṣùgbọ́n bá ti pè lé mi pé mi ò tí ì wà lé ara lé mi pò ò rí mi rárá mi ò sí lé ní o. mo ti gbọ́ ṣọpẹ́ o ayé náà sì ti rógò náà sì ti bàjẹ́ máa fẹ́ jẹun náà sì ti palẹ́ tẹ́tẹ́ máa fi lọ ta bàbá òṣùpẹ́ máa bọ̀ mọ́ dúró dé mi báyìí. kí akalẹ̀ dáńjọ́ lójú àbínú ẹni àjùmọ̀ bí dé ìbọn wọn làwọn fẹ́ lọ ra nǹkan lọ síbi kan. ọmọ sọ fún wọn pé kán dúró dé mi náà torí tí wọn mọṣẹ rọṣì ọkọ ní pọblọmù hello yeah ẹ ẹ ẹ mo wà okay um, mo ti wà shop mi ò rí yín ẹ̀yin ti o oh, ẹ lọ ra recharge card all right ẹ wò ẹ má pẹ́ ṣẹ́gbọ́n mo ti wà round ẹ ṣé gan-an báwo ni àwọn stocks tí mo ní kò take nǹkan ah, àwọn mo take everything. ẹ gbogbo sọ̀rọ̀ àyẹ̀ kó tó ti wá láàárọ̀ àwọn ṣọ́gbọ́n ẹni ọ̀dọ̀. ẹ lọ káàtó o. ó jayé e. ẹjọ́ mẹ́ta. láti bomi òru pé mo rójú ìrì. Ah, ẹ rójú ìrì àwa sì wàá mọ̀ yín dáadáa kódà a mọ̀ yín déédéé lé ni. bẹ́ẹ̀ ni. ẹ jọ ṣé kò sì tẹ fẹ́ rí mi. ẹ kò sí wàhálà ọ̀rọ̀ pàtàkì kan la fẹ́ rí yín fún ló bí àwa wá bí. pàtàkì. bẹ́ẹ̀ni very very important. ó dẹ̀ dá yín lójú pé kò sí wàhálà kankan kò sí o no problem. àwa kan wà á rí i pé ìta àwa wá ẹ̀rọ ọ̀gá wa rí i pé very important ló ní ká wá. ọ̀kẹ́ ọ̀kẹ́ ẹ jọ nítorí Ọlọ́run ẹ máa fún mi ní few minutes ṣẹgbọ ẹ jẹ́ kí n kàn àtẹǹsì àwọn customers ẹ Sunday ṣẹgbọ. ẹ ọ̀dà ọ̀dà kò sí wàhálà ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ̀yin tiẹ̀ sọmọlúàbí ẹ dàbí àwọn kan tó jẹ́ pé bá ti dé wọ́n kàn lé wa bí ajá ni ẹ̀yin kò yàn mọ́ra. àwọn ọkùnrin tó wọlé yẹn ojú wọn jọjú ẹni mímọ́ ẹ ẹ jọ fún ìṣẹ́jú díẹ̀ jẹ́ sáyé tẹ̀lé wọn. ìbọn gbọ́ tí wọ́n ní ká dúró dà wọn pa àwọn ọmọkùnrin fẹ́ bá wọn sọ̀rọ̀ wéré. ṣé bí wọn nìkan lórí sórí mi ni. ọ̀dà mo ti gbọ́ o ah, ìyẹn sọ fún aníṣègbè ká dúró olóòtú fẹ́ wọnú ilé lọ wàhálà àti ẹ̀gàn pọ̀ wàhálà bẹ́ẹ̀ mi ti ń tẹ̀lé ọkì gan ó ti ń sú èmi báyìí ah, èwo tọ́tọ́tọ́tọ́ òpó dáìmọ̀ darú ẹ̀ láàmú èmi nìkan náà sì rí wò rí ọ ah. tàjọ sọ ẹ dẹ̀ fún ọ ní advance payment àṣìṣe yìí tán kẹ fún ọ ní balance wa ẹ wá ń lera ṣé ó yẹ ká máa fi fóònù lẹ́yìn kiri ni àbí ó yẹ ká máa ń gbà ṣe máa bẹ̀rẹ̀. shut your mouth shut that trap you call a mouth ayé ìwà ìjọ kìí ṣé ìwà òkè ṣá ẹ jọ nítorí Ọlọ́run ṣé iṣẹ́ tí mo gbé fún yín lẹ ṣe simple assignment tí ọmọ primary school lè ṣe ẹ bá mi gbé yín ọlọ́jọ́ wedding ẹ kidnap ẹ ẹ gbé lọ sí hotel pẹ̀lú obìnrin kẹsẹ̀ tẹ̀ ọ́ pẹ̀lú obìnrin mi kẹ̀dẹ̀ jẹ́ kí n rí pictures after one week ẹ release ẹ òun lẹ ṣe tì í ẹ dá mi lóhùn ẹ wá mú ọmọ ọlọ́mọ ẹ mú èmi lẹ́ni ẹ pàdánù just like that ẹ waste life ẹ eh, ẹ dúró ṣé ẹ mọ nǹkan tí carelessness ṣe mọ nǹkan tó kọ̀ sí ṣá ẹ dá mi lóhùn. ṣe rí ẹ̀yin náà mọ̀ pé kò ṣe bá ẹ̀ṣẹ̀ bá yín ṣiṣẹ́ iṣẹ́ yìí bẹ́ẹ̀ ṣe ní ká tù bẹ́ẹ̀ gọ́gọ́ náà la ṣe tù tó dẹ̀ lọ bẹ́ẹ̀. báwo lẹ ṣe tò Yeah, one day a ferry, right? Easy, easy, easy it's easy now. It's easy now. Guys, eh, today is my wedding day now. I need more wedding now. What do you need? yeah a ti wà ní hòtẹ́ àṣẹ̀débẹ̀ <laughs> nísìn ó wà pẹ̀lú wa no no problem okay huh? phone kí lẹ́yìn phone ẹ̀ ṣe oh oh okay eh, ọ̀gbẹ́ni fóònù wà lọ́wọ́ ẹ̀. ọ̀gbẹ́ni ẹ ṣe fóònù lẹ́nìtì ẹ ṣe ẹgbà ẹjọ ẹjẹ ń tètè máa lọ tí ń dóde mi ní ṣọ́ọ̀ṣì ẹjọ. fóònù ẹ ti wà lọ́wọ́ mi ok um, message uh, síyàwó ẹ oh ok uh, no problem ẹ ẹ máa tó rọwọ́ mi sìn. baby mm-hmm. ibi tí wọ́n gùn sí. eré mm, àìgangan ni <laughs> <laughs> gbà send message sí wọn fi message jalè yẹn. <laughs> wèrè ń lo passcode ó yá password. a ní kò unlock ẹ. Uh-uh. ó lè jẹ́ pé long password ló lè olóṣì. ti bọ́ǹbù yẹn ni o. Ah. why you dey talk like this? farabalẹ̀ ṣe lè yẹn o get. alaye kí lẹbi sí ìbúrúkọ ìyàwó yín. ṣé èmi. rárá o àwọn dáàdì dáàdì yín. ẹ my baby. wait wèrè ṣe love you ó ní my baby títí ẹ̀kọ́ sọ pé my grandmother olóòṣì wèrè my baby wèrè baby my baby ẹ eh. eh, ẹgbà my baby mà ní lóòótọ́. dẹni máa ń ṣá yes yes uh ah trust me now. ẹjọ ẹjẹ ìjẹ máa lẹjọ ọtí ń dúró èmi church ẹjọ. shut up kó gbẹnu òsì dákẹ́ tó bá tún sọ̀rọ̀ láì jẹ́ pé a ní kò sọ̀rọ̀ bí màá fi bọ̀ fọ orí ẹ̀ o rò pé àmì ẹ̀ṣẹ̀ rẹ ni. èmi eh. lójú ayọ̀ ẹ̀ náà ẹ jẹ́ àṣefàájì díẹ̀ lókè. wos wos wo bí sórí tá fi máa gòkè hmm. tá fi máa dé inú rúùmù yẹn if you say a word wàá regret ẹ ṣó ti gbọ́ mi oya bọ́ọ̀lì. èmi lọ́jọ́ ayọ̀ ẹ̀. tí a bá lè dáńjọ́ lójú àbínú ẹni àjùmọ̀ bí òkan níjà bójú ń rọ̀ bójú ogun lè lálẹ́ jàlẹ́. sí ìgbà tó wà ní mímú olóògẹ́ẹ̀t mo ń fi ilẹ̀ òun náà fi ilẹ̀ ẹjọ́ ń fi ilẹ̀ ara yẹn olùkùsí dáwọn abẹ́rẹ́ hẹ́ẹ̀ good girl ó yà ó yà ó yà hẹ́ẹ̀ láìsọ ó yà máa. dídí wa ṣe kiri. ó yẹ kó lásìkò ìgbà ní ìdájọ́. yẹ́tọ̀ ẹ̀ káwọn lọ sí kàkà ilé káwọn ṣe kiri káwọn lọ sí kàkà. ṣèkáàjì. <laughs> Ah, ó ṣe gan-an láì jù ẹgbú dàtọ̀ dá ọmọ mi. <laughs> <laughs> ọmọ mi ẹnìwé jẹ́ káàánú máa lọ sí ìlànà àti ìwọ tí ẹ ìwé six hundred. bó to wà ẹ fún àwọn kó sùn twenty four hundred yìí. ọkọ ìyàwó wà wá gbẹ. àjí lọ́la ẹ. ẹ̀yẹ́ máa ti lọ sí ṣe wa dáadáa gbogbo àwọn pictures tẹ̀ ní ká send asẹ́ndẹ̀ àbí ẹ̀ rí. fine fine mo rí àwọn pictures bọ́ ẹ̀jọ̀ nítorí ọlọ́run àwọn pictures yẹn ò wúlò mọ́ because ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó ti kú ẹjọ́ wo ni àlàyé fẹ́ máa bó kúrò náà ẹ dá mi lóhùn. ṣọ́nà wọn náà wà lápá ni. ṣe yí bọ̀bọ̀ yẹn àákọ́ lápá ọlọ́run àákọ́ lápá yẹn kò ń bẹ ni ó ń bẹ fẹ́ máa ṣe bíi Jackie Chan bàbá ti wá obìnrin tá a wá rí o yóò gbọ́ ọ̀tá fẹ́ sọ a sì bá sọ̀rọ̀. Aisha kò ń ṣe ń ta lè bá sọ̀rọ̀ yá a lọ. Ah, ah. kí ni díẹ̀ tá a fi fẹ́ mẹ́ lọ tá a fi lè bó sọ̀rọ̀ gangan mọ́. torí ìdí tí a fi lè bá Aisha sọ̀rọ̀ bàbá kúrò níbí máa sọ fún ẹ yá a máa lọ. ọ̀ya ìdílé. ọ̀rọ̀ wọ o ọ̀rọ̀ ẹ o gbogbo báyìí jẹ́ ìgbẹ́ gẹ́mi ojú ẹ̀ tó bá báyìí gẹ́mi nǹkan tútù díẹ̀ ni á tún máa lọ náà ni ṣé ká wá lè fún mi báyìí. Ah. Hmm, hmm imú mọ̀ níka o kò já gbóhùn àṣebí rárá àṣé ọ̀rẹ́ àfẹ́sọ́nà rẹ ló dá gbogbo sẹ́tì ń bẹ́lẹ̀ lẹ̀ ẹ dákun kí ni tó fẹ́ rí gbàmbẹ́ gan-an tó fi wá dàrú tó dàrú tó dàrú eléwọ̀ kí ni tó fẹ́ gbàmbẹ́ gan-an mo fẹ́ mọ̀. ẹ ti ọ̀rọ̀ mọ̀ kẹrin ọ̀rọ̀ náà wàá sú mi báyìí torí mi ò mọ̀ nǹkan tí mo lè sọ sọ̀rọ̀ tó wọn lẹ́yìn Aisha Aisha èèyàn máa burú o èèyàn àbìdí yẹn yàn èèyàn lọ́dọ̀ àkọ́bá ló fi dà hálẹ̀ gàràgà ah ẹni bẹ́ẹ̀ yẹn bá sì ń wo ọmọbìnrin yẹn yẹn wọ́n pé ah ọmọlúwàbí pọ́nbélé ni wọ́n mọ̀ pé wọn ò ní mọ̀ yìí pé ẹranko lásán lásán ọkàn da wo èèyàn bora ni ẹni dàkọ ọkọ kí ni ṣíṣe báyìí náà kí la fẹ́ ṣe. ẹ kò sí nǹkan tá a máa ṣe ju pé ọ̀dọ́ tẹra mọ́pẹ́ náà la máa padà sí ẹ torí pé òun nìkan ni mo trust lórí ọ̀rọ̀ tó wà. ẹ̀yin òkú ìbẹ̀rẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ wàhálà yín o ẹ̀bẹ̀rẹ̀ wàhálà yín kéèyàn máa ṣe wàhálà báyìí ẹ̀bẹ̀rẹ̀ o ẹ̀bẹ̀rẹ̀ o ẹ mọ fẹ́ rọ́bẹ́ ọlọ́pàá gbé mi tó fẹ́ lọ jẹ́lì mi ní kí n tó pa àlọ́dọ́dọ́ rẹ̀. ẹ òṣùpá òṣùpá ah. òṣùpá sí sórí ẹ mo fẹ́ yẹ kí a padà lọ sí ọ̀dọ̀ ẹ sódà tá a lè mọ irú ìwà búburú àti irú ọ̀rẹ́ tí ó ní yọ hmm? hmm? ràn mí lọ́wọ́. Hmm? òkú ńlá ká ìlòkù tiẹ̀ òkú tó lọ́pọlọ ni ká pé mọ́tò tí ọ̀ lórí mọ́lẹ̀ pín tọ́fọ́ orí ẹ̀ mọ́lẹ̀ ní tó jẹ́ mass accident tọ́wọ́ lọ tẹ́pá lọ tẹ́sẹ̀ lọ tí wọn ò rí nǹkan ó ní rántí tó ń sọ yìí ọ̀rọ̀ nǹkan nìkan rọra yìí tiẹ̀ ni. Hmm, àwọn Yorùbá ní tẹ́sí bá dá ni àtúngùn ni adé pé àtúntún náà ni apá àlọ́bẹ̀ náà hmm, hmm, ni. o ṣe apá àlọ́bẹ̀ ni apá àlọ́bẹ̀ ni. ìwọ náà yìí ṣe ọlọ́run náà àyíkó fi kú sàgbà mi ni ìwọ náà yẹn ọmọlúwàbí ni ọ. ọmọlúwàbí ni ọ. Oh yeah. Dìde torí òdìdí ṣé o mọ̀ pé kò sí ìsinmi fún ẹlẹ́ṣẹ̀ ni. tọ́wọ́ ẹni pé kò sí ìsinmi fún ẹlẹ́ṣẹ̀ ibo ló ojú òun ni mo wá bára mi ní gbogbo pálapàla yìí báyìí. ìka inú ẹ̀ òun ló tiẹ̀ débẹ̀ èmi àti tẹramọ́pẹ́ a rò rí ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ láì mọ̀ ẹ́ pé èèyàn burúkú gbáà ló jẹ́ ó fi èdè sínú wọn á tu ìtọ́ funfun síta. tòbí wà á ti tẹra mọ́ pé ó dẹ̀ ṣe mí o ṣé bébì ni mo ṣe àtọ́gbọ̀n bó ṣe fi hàn nítorí tòbí wà kọlu sí ni ọmọ mi ò gbà fún tí mo lérò wípé mo ti ní ọkọ tèmi láì mọ̀ wípé ẹni tí mo torí ẹ̀ tí mi ò fi fẹ́ wá ó máa padà já mi ilẹ̀ tẹ̀gbọ́n tí wàá fẹ́ tọ̀ wá tán mo ti pàdánù ọ̀nà méjì wájú òṣè lọ ẹ̀yìn òṣè padà sí mo pàdánù ọ̀nà méjì. ṣé ìyẹn ló wá mọ ẹ pílánì pé kọ́ kidnap mi ní ọjọ́ ọ̀gbẹ́dẹ̀ mi wà á da ẹ̀mí mi légbodò. lọ́n tẹ̀lé mi o mi ò plan láti tẹ̀lé tọ̀dọ̀ wá légbodò àmọ́ àwọn olóyè burúkú tí mo gbéṣẹ́ fún ọ̀sán mi ti báyìí ṣe ni mo ní kọ́kọ́ máa mi kì í ní abẹ́ ẹ̀yìn kọ́kọ́ mi kì í ní abẹ́ lọ́jọ́ wẹ́ẹ́dì pé tí ó pa wá lọ́jọ́ wẹ́ẹ́dì kékeré mo pé dẹ̀ rí text message àti àwọn pictures tó mo fi sẹ́tẹ̀ up pé kò sí àwíjàre tó léwu kékeré mo pé ò ní fẹ́ mọ́ ìyá kì í fi láyé láti fẹ́ tọ́ mi wá láì mọ̀ wípé wọ́n máa padà pa á ní gbogbo yìí ti wá dàdé mi lójú báyìí bábọ̀ bàbá ṣe ó fi ṣètò dápọ̀. You sí see me ìrí your contact lens. ìyẹn di of o ò tún ní sinmi mọ́ nítorí wípé ẹ̀rí ọkùnrin kò ní jẹ́ gbádùn láì láì mọ́ gbogbo nǹkan tí o ṣe ní tẹ̀ra mọ́ pé máa mú máa sì wá ọ̀nà kan tó máa fi o jẹ́. mo ṣe é àlejò sí mi ò dẹ̀ appointment tẹ́lẹ̀. Okay. Alright. Um, jẹ́ kó wọlé. Uh, come in. Yeah. Mm-hmm. Yeah! Ẹ jọ! Ẹ jọ! Òkú ni òkú ni òkú ni sẹ́ẹ̀! Ẹ jẹ́ kó jáde! okuni okuni o ah, okuni please jọ Eh, emi ko mi eh, eh. má jẹ gòkè jọ mo ti tú ẹsà. a ní dúró máa bẹ̀rù. ẹsà mi ìbẹ̀rù máa fà. farabalẹ̀ lóòótọ́ òkú ni mí omi ò wá láti wá dẹ́rù báyìí. ẹ mọ́tò mo fóònù o. a ní kó fi ara balẹ̀ ẹ mi ni mí ní tòótọ́ ṣùgbọ́n gbọ́n nǹkan tí arákùnrin yìí fẹ́ sọ. àjùbọ́ta èèyàn tèmi ni six and seven ni àjọ àjọ ilẹ̀ pọ̀ ni. Allez, mon chat. Bonsoir, mon Ah, hello, Teramope báwo ni ẹ eh, ṣe orí mo ṣe mọ̀ láti airport straight ni mo ń bọ̀ sí ọ́fíìsì láti wá ṣe àwọn kankan. okay ehm, tó bá ti dìrọ̀lẹ́ ẹ ìrọ̀lẹ́ tó bá ti ṣe tán bíbà máa máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ nírọ̀lẹ́ òkè alright ẹ eh, kò tíkẹ̀ um, alright àjọ jẹ́ kí n jẹ́ kí n gbé intercom máa rí ìrọ̀lẹ́ ṣùgbọ́n hello. All right, all right. Hello? Hello, You ò bẹ̀rẹ̀ fún appointments appointment tẹ́lẹ̀. All right, let him in. Yeah. Uh, come in. Uh, àti ẹjọ́. Abe náà àbẹ́yìn náà rí táwa náà rí ni tára wa níyìn. ẹni kí ni kan sí mo lè ṣe fún mi. ẹ ṣe wàá yé mi nínú àmọ́ pé ń délẹ̀ ń mọ̀ pé outside ni ọ̀dà ọ̀rẹ́ yìí kan ni ọ̀rẹ́ mi sì yín ọ̀rẹ́ yìí tímọ́tímọ́ tí n bá dá ọkọ rẹ̀ fún yín wọn ò wí ọ̀bẹ yá yín lẹ́nu appointment tòmíwá. wọn kò yọ yà lẹ́nu torí pé ti kú àmọ́ bí mo ṣe wo àwọn abíyẹn tẹ̀ ń wò mí òun náà bẹ́ẹ̀ mi pẹ̀lú wa. tọmọ náà ń sè. bẹ́ẹ̀ni ó ní kí n sọ wọn pé òun fẹ́ ran yín iṣẹ́ kan sí ìyàwó òun tẹ̀ra mọ́ pẹ́ díẹ̀ tèmi sì wà bẹ́ẹ̀ni tó yẹ yín láì lóòótọ́ ọ̀rọ̀ ẹ ń yé ṣùgbọ́n kò tí ì gbà ẹ́ gbọ́ dá àwọn olùkọ mẹ́ta yìí fún ó di dandan kó gbà ẹ́ gbọ́ sọ fún wípé ìtẹ́ olúwa kì í ṣe ìfẹ́ olúwa babalọ́lá kì í ṣe ṣùgbọ́n kì í ṣe. mo ń gbọ́ tí ń sọ lọ́ọ́ ní bá mi sọ̀rọ̀ ni. ẹ̀ ń gbọ́ nǹkan tí tani sọ. ọ̀rẹ́ yín náà ni ọ̀rẹ́ yín náà ni ó ní dá àwọn orúkọ mẹ́ta kan fún yín. kẹ́ ẹ lè gbà wọ́n gbọ́ ìfẹ́

ní orúkọ èmi àti ọmọ tí mo fẹ́ bí fún. yes properties ti worth over twenty five million naira gbogbo documents tó ní ṣe pẹ̀lú properties transfer òun ló wà ní ọwọ́ ẹ̀ in fact ó yẹ kí n ti kí n ti wá fún tipẹ́tipẹ́ torí gbogbo rọ̀tìrọ̀tì tó wà nílẹ̀ ó ní mò ń wò pé kí n ṣe kó calm down kí gbogbo ẹ̀ die down díẹ̀ kí n tó fún ọ. Someone will never cease to amaze me. Mo ṣe ń rí reason mi sí mi. Tó fi ṣáàyàn insist pé pẹ́pẹ́sẹ́ o, a ṣáà gbọ́dọ̀ fún ọmọ tó wà ní inú mi ní orúkọ. When I was barely two months pregnant. Ìtẹ́ Olúwa kì í ṣí ìfẹ́ olúwa babalọ́lá. Yeah. Nice name. Yeah, nice name. But kí ló dé tó fẹ́ ká sọ ọmọ tá àti ìbí lórúkọ? Ṣé nǹkan ọ̀rọ̀ rẹ̀ pé mi ò fẹ́ àtúlànà ẹ̀ kù? Ṣé ó dìgbà lábá bímọ ká tó sọ lórúkọ That's not what I'm saying. Nǹkan tí mi kàn wọ̀ fún fine nice name. àwọn Yorùbá máa ń sọ pé orúkọ tí ọba fẹ sọ ọmọ yẹn inú ẹni ní ń gbé. ọba àwa ló gbé ọmọ yìí náà a sọ ọ́ nìyí náà tẹ̀ǹjẹ́ kó wà nínú wa ṣé àbá sọ fẹ́ anybody anybody ò lè mọ̀ fọ́ náà. anyway orúkọ yẹn ó lọ fọkùnrin ó dẹ̀ tún sọ fún mi times you are normal okay ìfẹ́ kan ní ìdúró mi ọ̀pọ̀ náà dẹ̀ ló máa bí i. ó ti tó ó ti tó ó ti tó. ọ̀ọ́ ló tó Eh, eh. Kill and one. Kill and so. sọ. definitely Sọmi wá fẹ́ fi ìyẹn compensate me ni torí obìnrin tó fẹ́ fẹ́ yẹn obìnrin. obìnrin tí mo rí òun àtẹ nínú fọ́tò yẹn. ṣe tẹ̀lé mọ́ bẹ́ẹ̀ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ píkṣọ̀ kò sí píkṣọ̀. èmi lè fọwọ́ ẹ̀ sọ̀yà wípé náà ọkọ tó ní ó nífẹ̀ẹ́ púpọ̀ he really really loved you he couldn't have done something like that not at all. ah sórí lórí ọ̀rọ̀ um, pictures nǹkan tó pamọ́ ojú ọlọ́run tó ni ṣùgbọ́n mi jẹ́ rẹ̀ ọ̀pọ̀ jẹ́ ká gbé ti picture àti properties jẹ́ ká ti gbé sílẹ̀ for now torí pé um, there is still something very very important tí mo torí ẹ̀ wá síbí báyìí tí mo dẹ̀ máa fẹ́ báyìí discuss inú mi dẹ̀ máa dùn tí mọ́mí náà bá lè wà ní ìjókòó láti gbọ́. mọ́mí mọ́mí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ wa. ṣá ìjọ indulge tó bá wà nílé bá mi fún wọn jáde kan gbọ́. mọ́mí. Ṣé dáadáa? Àmàdìyà. ní ẹlẹ́fẹ̀. bẹ́ẹ̀ni ma. ṣé kò sì ṣá. ẹ mú mi kó má bàa sínú mi ẹ̀yin tẹ́bí wa náà lè máa sọ pé kò sí ohun tuntun kan lábẹ́ ọ̀run kò sí nǹkan kan tójú òrèrè mọ́mí lónìí ojú mi rí nǹkan tí ojú òrèrè etí mi ó gbọ́ nǹkan títí ò gbọ́ rẹ̀ ní gan mo kọ́kọ́ ṣe aláìgbàgbọ́ ṣùgbọ́n ńgbà tí mo rí ẹ̀rí tó dájú ẹ̀rí tó fìdí múlẹ̀ gidi mo gbà wípé òótọ́ níṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ òótọ́ bẹ́ẹ̀ lórí. olóògbé máa dùn tí ẹ̀yin àti tẹ̀lábọ́ pẹ́ tẹ́lẹ̀ ọba lè gbàgbọ́ kájọwọ́ kọ̀ọ̀kan náà lọ́sẹ̀. ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ Um, hello? Okay, sir. Um, oh, ẹ ti Oh, fine. Ẹ tẹ́ bá ti dé ẹ̀wọ̀ ní Alright, see you soon. I má bẹ̀rẹ̀ ẹ̀jọ̀. Um, Tara, You ìgbẹ́ rántí pé lọ́jọ́ tó pé ọdún kan sí ìwà àtìtọ́míwá tẹ́tíjọ́ lájọṣepọ̀ tẹ́ ẹ jáde ọjọ́ ẹ̀ ni ẹ mú ọjọ́ fún ìgbéyàwó yín. kí láǹfààní àpò tó sọ ni lówó ní. get it was well. Kò sí ìgbà tó má lè jẹ́ kó máa In my own opinion, four one nine ni máa get out. Get out of my house! Kẹ́ra mo pé o ò lè ṣe sùúrù. Mọ́mí ẹ fi mí sílẹ̀ ẹ fi mí sílẹ̀ mọ́mí ó yá get out. Kò sí wàhálà, tó bá ní kí jáde màá You àmọ́ tí wọ́n fi jáde nù lé tó bá fún ẹsẹ̀ mi ló lè kó kí dànù. Mi ò tiẹ̀ ní kí ẹ tiẹ̀. Má kàn make sure pé ọgbà ẹ̀wọ̀n ló ti spend the rest of your life. Jáde nínú lẹ́mìí jàre. Fẹ́ra mọ́ pẹ́, fẹ́ra mọ́ pẹ́. Baby, say that people are like, they mind you. Get out of my house. Yo, take it easy. Jáde. Ah, mommy, ah, Aisha. Ẹ ká sọ mọ́. Ah, ṣé làáfíà ni Aisha? Ẹ ká sọ ní ọkọ mi. Ah, gòkè, ibi lọ. Báwo ni? Ẹ pè sí wọn máa wọ ẹni ẹ̀ ní ìbọn ìṣòro ilé tí ó ti ṣe ìdíje kan lé. Bá bọ̀, ó bí ìbọn ẹ ṣe gbọmọ ah! mi mú jáde nínú ilé mi àbí nǹkan mi wà ń bẹ̀ ni jáde. ó sì wúra ṣé wọ́n ti máa wòlé òkú ni wọ alàyè làwa òsì lágbára jù wá lọ gbogbo tó bá lè ṣe kùtì òfin jẹ́wọ́ iye iṣẹ́ ibi tó ṣe ìní kò sọ fáwọn èèyàn ní kókó kó ṣe fún kọmọ jẹ́wọ́. Yeah. Bolo tí ó tó lò. Má jẹ́wọ́, má jẹ́wọ́. Jẹ́wọ́, mo ti bọ́. Tọ́mi wá, ojú ẹ̀ lélẹ́yìn. Mo lọ wá ń lọ nínú òru ibà yìí sáà mọ̀ dédé. Mo wà ní kí n sáré dé salon kí n ṣe pedicure. Mọ́tò mi ní slight mechanical fault láàárọ̀ ìṣó. Ìrání ìgbẹ́wà gbé ló títí ìrọ̀lẹ́. Mo ti dúró sílẹ̀ láti mú ọ̀nà àbí ìrẹ́fẹ́ ìgbé ọlọ́run ló ń kọjá nìyẹn. ọlọ́run ló ní kó wá mi life saver tọ̀ mi wá ó dẹ̀ dà mí nù látọ̀jọ́ ẹ́ ó dà mí nù bí omi ìṣọwọ́ kí ló dé kí ló lè tẹ̀yẹ̀ ṣé ojú tó ti mọra rí máa lóhùn mọ́ ẹ́ látìgbà tí wà á ti tẹ́ra mọ́pẹ́ ti bẹ̀rẹ̀ sí fẹ́ra báyìí ó fún dá èmi wọn pẹ́ tó sọ fún mi wípé ọkọ àti ìyàwó tí mo jẹ́ wọn kí alárinà ó yẹ fún yín àbí yẹ kó rí bẹ́ẹ̀. o ọmọ kèmí ò lè dá ọmọ kèmí five and six ní àti ìjìnlẹ̀ ni wà náà àtúwádẹ àmì ikú dẹ̀ máa wo o ẹnu wọn pẹ́ wọn náà ń sọ̀rọ̀ yìí ṣé bí ọ̀rẹ́ ẹ ni tú ẹ ni mo ṣe mọ̀ náà. wọ́n tọ́jú sí ìmọ̀ at the same time ó yẹ kó máa jẹ kàn mí lẹ́ẹ̀kan kan tó bá mọ̀ wípé ó dà mẹ́nu gẹ́gẹ́ bó ṣe sọ tí ọ̀bá máa wọ́n yìnbọn ìtẹ́kọ̀ọ́ wá fún lunch nílé mi lọ́la ọ̀la ọ̀la ọ̀la wá ok no problem wá wá. thank you so much thank you. báwo wá dẹ̀rẹ̀ ìrànmọ́pẹ́ kan ṣé kò quiet french. oh ìrànmọ́pẹ́ quiet Oh, my God, pretend mani mi ò máa quiet kankan but um, Aisha Yeah. fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣé ọmọ yìí tí mo mọ̀ jù ẹ̀ yìí àtijọ́ tí mo ti mọ̀ àmì ló ti mú ayọ̀ ìdùnnú àti oríṣiríṣi nǹkan sínú ayé mi man i really love that babe honestly i love her. Dr. Yemi, I do love you. That's nice, that's nice. Ló ti fi ayọ̀ sínú ayé mi. Ló ti fi ìdùnnú sínú ayé mi. Honestly, I really love her. Ah, I don't know. Anyways, he's all good. Thank God you have I'm happy. I'm happy. Wow, um, that's my salon down there. lẹ́yìn ó máa gbà gbogbo ọ̀nà títọ̀ mi máa fi di títí ẹ̀mí àìṣà gbogbo ọ̀nà yẹn ni máa gbà lẹ́yìn tí ò bá ti propose sí mi kò ní mọ̀ wà ní ìṣòro nìyí léra mọ̀ pé ìwọ ìwọ tó ti lè rárá rárá ó wá fẹ́ gba ọkọ mọ́ ìmọ̀ lọ́wọ́ ó fẹ́ gba ọkọ lọ́wọ́ ìmọ̀ àìṣà. Hey ìyàlá ìṣá ẹ̀rù tó bẹ̀ orin mu wọ́n pọ̀ tó bẹ̀ àfi tí ò bá ń ṣe àìṣà lóko ni. bọ̀ ẹ̀gbọ́n náà èmi kò ṣe bàbá ńlá mistake kan ẹ̀yìn àmọ́ ó bà ní kó ìbàjẹ́ aláti ṣe ni olúwa mà ti ṣe ara ẹ̀. <laughs> yẹ́ẹ́. Ah, tell me why. Hello. Ah, hello. How báwo ni? Ṣé àwọn ọ̀sẹ̀? Yeah, I'm okay, I'm fine. Báwo lè wíṣẹ̀? Fine, fine. Okay. What's your pé ò ní Ah, I want ni mo ṣe ní wá mọ́? Èmi promise I pé mo máa wá yìí lọ. And then, yeah, I am. Mo oh. <laughs> ti rò wípé I ìyàwó ẹ̀ ń jẹ́ kó wá mọ́. Oh, Aisha. well lóòótọ́ true ẹ̀ ni mo ṣe mọ Tẹramọ́pẹ́ but Tẹramọ́pẹ́ ò lè ever sọ fún mi pé kí n má rẹ̀ mọ́ náà may you know that oh ọkọ̀ bí dẹ́rù òun náà ló ń pè mí. hello there ẹ̀ bá ò ní guess what yà ilé àìsàn ni mo wà lọ ṣe tán níbo ló wà lọ. my friend máa bọ̀ wá síbí jọ máa bọ̀ wá síbí iwájú ẹ̀ wá níbí. ẹ ẹ tábà lè ṣe tán máa gbé ẹ lọ́lé. No, no, no. Kò sí problem ok, máa rẹ̀ máa rẹ̀ máa Yeah, love you. That's my baby. <laughs> yeah, babe. Um, surely enjoying the Aisha. Ah, she's a good cook. Uh-huh. For your information, Aisha ti change taste bud me. Eh, don't oúnjẹ tó say ah. Meaning. láti ṣe nǹkan tó bẹ́tà jù lè rí <laughs> ok. Hmm. Um, uh, Aisha, kí ló dé? Ọkàn wa so quiet ni, ṣé kò sí? Sọ̀rọ̀ wa, kí ló mi? Ṣọ́lá yóò wá nínú. Am I that lousy? No. Listen, mi ò sọ pàlà ìròyìn yẹn. Òun notice um, quietness yẹn látàárọ̀ ni. of which um, I'm a bit tired. Are you sure you're okay? Yeah, okay. Okay, if you insist. Well, um, I really enjoy time that's spent with you. Babe, Laura. Yes, sir. Every piece of it. Come on, me because I'm going to pay carry this because I should leave But this time around, has been my house. Eh, but, oh, people can invite you to a vision Yeah, um, that's a nice idea. I Aisha Kiloro. Yeah, it's okay. Okay. Wà á tọ́ wá jẹ́bẹ̀. Ìyá. Ilé yẹ ọdún màlẹ̀. Babe, àbẹ̀lẹ̀. Okay. ṣe gan-an. Thank you. All right, báwo ni? Very very okay. <laughs> Ẹni wà tẹ̀ sí bí ẹ̀sìn ọkọ̀ wa. Ìjọba ìgbẹ́ ìgbọ́jú ẹ̀ ló dáa. Kí ni wàá lè tó yẹn? <laughs> Oh, yẹ kó mọ̀ my mi mọ̀ bá yín so tell me. Oh my God! you're engaged! What's you engaged! Mo bá proposal? Wow! Ah, I'm so happy. Wo tó bá gun ẹṣin ní inú mi kò ní kù sí. Èmi rò pé bí àwọn tó kù ṣe ń gbé mi tó ń gbé mi jù sílẹ̀ ni tòmíwá náà ṣe èmi ò mọ̀ fún wọn débi ẹlẹ́ǹgẹ́jìmẹ̀ǹt sí. so happy ó sọ fún ẹ ó sọ fún ẹ pé tọ́mi akọ fojú jẹkùn ní kó lè pẹ́ wọn jẹ́ ah ọ̀rẹ́ mi you're so lucky this is beautiful. tọ́mi wá kàn fi ojújọ ẹkùn ni tọ́mi wá is a very very good guy yeah. Hmm. he's a loving and caring man mo lè wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́jọ́ ẹ̀nìkan mú èmi àti ìgbà wa ni wedding eh, <laughs> congrats ọ̀rẹ́ you so lucky i'm happy for you ẹ pọ̀ ju àwọn bá ti jẹ́ pé ọwọ́ àwọn àwọn ajala bá fọ́ sí tí ó bá ṣe olú i'm very sure pé báyìí náà èmi náà bá ti máa rí tí wàá pọ̀ olùdíṣàpọ̀ìtì mi ṣàmọ history ti tèmi ọmọ gbogbo nǹkan tí mo ṣe lọ́sùn lọ́sìn kó tó di pé mo pàdé tàn ní wa má wúre ọmọ tó dẹ̀ ṣe ti tèmi náà you do yours in no time má wọrí mi. mo ti jẹ́ kí sáré reply text message tó send sí ẹ ṣe náà. Hmm. èmi aisha mi tẹra mo pé wá fi ẹ̀jẹ̀ mẹ́tò ìṣe àkọsí ló wá fi lá mi lójú tó dẹ̀ jẹ́ pé èmi gangan ni mo ní tọ́jú wa ṣé mi tí wàá gbé oúnjẹ alẹ́ mi fọlọ́pọ̀ jẹ báyìí bẹ́ẹ̀ olórí kòkó ṣe wà òun ló dá ogun ilé ilé o ká ní mo wọlé kí n ti gba fótó mi wá nígbà tó kọ nífẹ̀ẹ́ sí mi nígbà náà lọ́wọ́ àmọ́ mi ò gbà fún un torí pé mo lérò wípé mo ti rí ọkàn tèmi àṣé olórí burúkú ṣẹ́gun ó máa padà dá mi jù bẹ́ẹ̀ ṣé màá wá la ojú mi lẹ̀ kí tàyìnbó kó wọ̀ ni ṣé màá la ojú mi lẹ̀ sí kẹ́yà mọ́pẹ́ máa gba ọkọ lọ́wọ́ mi ọlọ́wọ́ wọn ló jẹ́ aláàtìṣe ni wúlò bó ṣe ti ṣe rẹ̀ gbogbo nǹkan tí bàbá ṣe títà àwọn àfi jẹ́ ti tèmi gbogbo ẹ̀yìn la ṣe. Ah! mo kú. ọmọ ah! dẹ́kun ìwọ ìta. ọjọ́ ah, náà yìí rẹ̀ ah, lẹ̀ sùn. mo kú ìwọ ah! lẹ̀ sùn. ah, ah, ọkọ ìdá ẹ̀kọ́ ilé yìí. ìwọ ló ṣekú pàtàn mi wá. mi ò pa ẹjọ́ nítorí ọlọ́bì mi mọ̀ pa. ẹjọ́ nítorí ọlọ́run ṣé iṣẹ́ tí mo gbé fún yín lẹ ṣe simple assignment tí ọmọ primary school lè ṣe ẹ bá mi gbẹ̀yàn lọ́jọ́ wedding ni ẹ kidnap ẹ ẹ gbé lọ sí hotel pẹ̀lú obìnrin kẹsẹ̀ ẹ̀ tẹ̀ pẹ̀lú obìnrin ní kẹ̀dẹ̀ jẹ́ kí n rí pictures after one week ẹ release ẹ òun lẹ ṣe tì ẹ dá mi lóhùn ẹ wá mú ọmọ ọlọ́mọ ẹ mú ẹni ẹlẹ́ni ẹ pàdánù just like that ẹ waste life ẹ eh, ẹ dúró ṣé ẹ mọ nǹkan tí carelessness ṣe mọ nǹkan tó kọ̀ sí ṣá. ìyá mo pé mo fẹ́ gba nǹkan mi padà ní mo fẹ́ gba nǹkan mi padà ní. kéde ìfọ ẹ ṣé tọ̀bí ṣé ẹni èmi mo ní tọ̀bí wá èmi mo ní tọ̀bí wá mo ló gbá lọ́wọ́ mi nítorí èmi àti ẹ̀gbọ́n ní ọ̀rọ̀ ẹ. lórí ìwọ náà ẹ ò sí ní ọ̀rọ̀ kan àti sọtì tó lè ṣe bẹ́ẹ̀ ni pé o mọ nǹkan tí mò sọ lára ọmọdé yìí kí ni ẹ̀ṣẹ̀ mi kí ló ṣiṣẹ́ náà àfi ojú sọ afárá sọ agbègbè sọ kò ṣe ni kò gbọ́ ìwọ ọmọ yìí ó pò nípa fún mi náà. Sáré báwo lè sọ̀rọ̀ báyìí? Come on, mi ò lè fẹ́ ẹ̀ náà. Mi ò lè fẹ́ torí pé mo ti ní ẹni tí mo fẹ́. I have my own mind. As, in, as a matter of fact, we're getting married very soon. Ó ah, tó mi wá ọ̀rẹ́ lásán lèmi àti ẹ̀rẹ́ just friends. O lè fẹ́ mi, àbí? Now, eh, ojoojúmọ́ ló ń bá mi chat láti mo wà ní Amẹ́ríkà. Tí mo fi dé Nàìjíríà yìí chat yìí náà ni. <laughs> so torí pèmí àti ẹ ti máa jọ ń chat lójoojúmọ́ sí i ìyẹn ti wá ní pé dandandan mo gbúdọ̀ fẹ́ dá mi lọ. ṣe Aisha torí gbogbo gbà tá à ń chat yẹn tó fi dì sí ìfẹ́ ló wà lọ́kàn mi ojoojúmọ́ ni mo máa ń fi ẹ́ lálà ó ti yẹ àmì ìwọ náà wo mi tìtórí ẹ̀ gan ni mo ṣe relocate wá síbi tìtórí ẹ̀ mo ṣe wá sí Nàìjíríà náà. bọ̀ mi kí ni mo ṣe wá owó fúnra yẹn ó ti gbàgbé pé fúnra yẹn ló náà yẹn sọ fún mi pé torí pé mọ̀nsí ẹ̀ tán kú láàbọ̀ ló ṣe kúrò ló ṣe relocate láti nàìjíríà. sórí ìyẹn ìdí kìíní nìyẹn ìdí kejì ni wípé ìwọ gan-an ni mo wá fún ìdí rẹ. ṣòye mo gbọ́ ọgbọ́n nǹkan tó sọ but the truth of the matter is ọ̀rẹ́ lásán ló máa ṣe look more appreciate than but we are just friends mi ò lè fẹ́ mo ti wà engage mo lè má wọ ring but in sense pé i'm engage mo ti ní ọkùnrin tí mo fẹ́ fẹ́ mo lè nífẹ̀ẹ́ gan ó dẹ̀ nífẹ̀ẹ́ gan but ọ̀rẹ́ lè ní ti sè and it can so in a nutshell now ó wọ nífẹ̀ẹ́ mi àbí no listen you see ní àtìgbà tí mo ti dé sí ìlú yìí ṣé ìwọ ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú mi ó mọ̀ pé òun pẹ̀lú mi ní ìlú ẹni ọ̀dà fẹsẹ̀ náà. ọ̀rẹ́ ti ẹ̀ wọ́n pọ̀ ẹ̀ ni orí like she's pretty mo dẹ̀ fi pé tí wà tí tí bá hook something good ma come out because ṣe bóyá wà yín bóun she ṣe wà yín kò ní relationship she's single she's like she's as single as a dollar so ó feel like hook up pẹ̀lú ẹ̀ nígbà yìí. kí la wíkì náà sọ kí la wíkì náà sọ ẹ kí ló kàn mí pẹ̀lú ọ̀rẹ́ ẹ Tẹ̀ramọ́pẹ́ àbíkí lórúkọ ẹ listen Tẹ̀ramọ́pẹ́ òfin kankan wù mí I don't like her. Eh? yeah I agree ló fine but she's then too gentle for me o ti I mean o ti quiet ju mi ò like irú èèyàn bẹ́ẹ̀ yẹn you ló wù oh come on ibi tẹ́yìn ọkùnrin ti máa ń ṣe mistake me. Only we are quiet tẹ́ bá ó Only change ẹ̀ come on ṣé wọ́n kí do I know you now She be wọ́n ni. ọ̀hún ló fẹ́ mi. sọ́nùwà mi ò nífẹ̀ẹ́ mi ò wèrè má yìí wèrè má yìí wèrè má yìí bàbá àìsà òṣìkò tó tó yà jà my only friend àìsà. ọjà tí o lè pa. Ah! ẹ jẹ́ kí n pe ẹ jẹ́ kí n pe police station. ẹ jẹ́ kí n pe police station wọ́n bá ṣe bá ṣe bá ṣe ẹni fèrè. ọjọ́ ìjẹ́lẹ̀ tó ń bọ̀ tó bá jẹ́jẹ́ tí bá gbẹ́ gbẹ́ sọ ní àti ẹnu ọlọ́mù ó ti lọ́jọ́ àwọn àṣẹjọ́. o ṣe gan mo really appreciate help ẹ. wọ́n àtúntò pé ara ẹni besides mi ò ní lè rárá màá ló yẹ ká máa gbórí ìfún nítorí òun ló ṣe ìtọ́pọ̀ jù. Hmm. mo appreciate Òṣùpá mo dẹ̀ fi show appreciation mi lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí mo ti dá Òṣùpá lọ́lá Òṣùpá ti di onílé ọlọ́nà àti ọlọ́rọ̀. that's good ìbọn tó yẹ kó ṣe gan-an òun ló ṣe nítorí tá a bá ṣe ni lóore. My pẹ̀lú Òṣùpá is a nice guy ó dẹ̀ ti ṣe èmi fún ara mi lọ́pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ sẹ́yìn nísìnyí kí nìkan tó fẹ́ láti ṣe báyìí. kò sí nǹkan tí mo fẹ́ ṣe mọ́ níwọ̀n ìgbà tí everything ti settle down Aisha mo ti jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ gbogbo àwọn properties tí mo rà ní orúkọ Tẹramọ́pẹ́ àti ọmọ mi gòkè ó ti hand over ẹ̀fọn Tẹramọ́pẹ́ ní báyìí ìyá kankan kò tún jẹ Tẹramọ́pẹ́ àti ọmọ mi mọ́. good of you nísìnyí tí gbogbo ọkàn ti yanjú o ò ní láti máa rìn káàkiri mọ́ hmm. just come and rest in peace. ẹ ìwọ wa ń kọ́ ṣé inú hospital yìí ló fẹ́ máa gbé títí láàyè. Sọmiwá èmi ní mission níbí báyìí tí mi ò bá dẹ̀ parí mission mi mi ò lè fi bí báyìí sílẹ̀ láéláé I mean my spirit cannot rest in peace. ẹ tó bá wá rí bẹ́ẹ̀ ṣé kò sí ọ̀nà kan tàbí èmi tí mo lè fi ràn ẹ́ lọ́wọ́ lórí mission ẹ̀. kò sí ọ̀nà kankan tó lè gbà láti fi ràn mí lọ́wọ́ ìwọ ti parí iṣẹ́ tiẹ̀ níbí àsìkò ti tó fún ẹ láti lọ sinmi just go and rest in peace. ó ṣe kò ṣùpá. òótọ́ ló sọ ó yẹ kí n pe òṣùpá lóòótọ́ ṣùgbọ́n ìjà yìí kò ń ṣe ìjà ara ìjà ẹ̀mí ni. Hmm. ìjà ẹ̀mí. bẹ́ẹ̀ ni. omi yẹ́yẹ́ ni mo.